هو الله الذي لا إله إلا هو اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين آمين gbogbo ọpẹ́ tí Allah ní ṣe gbogbo ẹ̀yìn tí Allah ní tó ṣe pẹ̀lú à ń kí ẹ̀yin olùgbọ́ wa gbogbo jákèjádò ilẹ̀ àgbáńláyé tẹ́bá ti láǹfààní láti máa gbọ́ wa gbọ́ ìkànnì one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ lórí ètò tí a pè ní alefik fidin wípé akudédé àsìkò yìí akujúmọ́ aláàjẹká ṣe púpẹ̀ ọ̀làdùnní bello olórúkọ mi mo kì í kàbọ̀ sórí ètò mo sì ń bẹ pẹ̀lú asheikh dr sharafdin gbadebo rọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ẹsànú ajé lọgbọnsọ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ní àárọ̀ yìí sheikh ẹ kàbọ̀ sórí ètò ní ìbéèrè tí màá kọ́ fi ṣíde kó torí pé àwọn èèyàn mọ̀ pé wọlé béèrè ìbéèrè kan àbí kejì òun náà ní pé báwo la ṣe ṣe àfọ̀mọ́ aṣọ wa nígbà tí ọmọkùnrin òpó ń lò tí ó bá tọ̀ sí wa lára bóyá gbé lọ́wọ́ ṣe ti tọ̀ sí wa lára àti nígbà tí ọmọbìnrin tóun náà jẹ́ ọmọ òpó ń lò tóun náà bá tọ̀ sí wa lára tó sì jẹ́ pé aṣọ yìí à ń bùkátà yìí pé a tún fẹ́ wọ̀ kírun padà àfẹ́ bọ́ sílẹ̀ mọ́ lókun ìgbà tó jẹ́ pé bóyá kò tí dọ̀tí lójú tiwa bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah. وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nígbà tí ọmọdé kékeré kan tó bá fi lè tọ́ sí wa lára lọ́mọ tó ṣe pé kò ì tí ì máa jẹ́ǹjẹ́ míì yàtọ̀ sí ọmú ìyá rẹ̀ irú àwọn eléyìí ìtọ́ wọn ẹni tí ń bùkátà náà ni pé ká fún omi sí dáadáa tábà tí wọ́n á wọ́n omi sí dáadáa ká fún aṣọ yẹn lọ́ba tán ṣùgbọ́n tó bá pé ọmọdébìnrin ni tọ́ọ̀nù náà ò tíì máa jẹun yàtọ̀ sọ́mù ìyá rẹ̀ òun tiẹ̀ fífọ̀ láfọ ìtàn yẹn kúrò lára aṣọ yẹn nípa apá fífọ̀ fífọ̀ pé á rẹ àyè ibi títàn yẹn wà lómi àwọn àgbò dáadáa lẹ́yìn tá a bá gbó dáadáa láìsẹ̀ tí wọ́n á fomi míì láfi sínú torí pé ṣẹlẹ̀ kí wọ́n gbé ọmọdékùnrin wa bá nàbì sallallahu alaihi wasallam tẹ́ kíkọ́ ètí máa jẹun yàtọ̀ sọ́mù ìyá rẹ̀ wọ́n tọ̀ sánàbì lára ànábì fàmì sí wọ́n gbé ọmọdébìnrin wa tóun náà tí ò tí ì máa jẹun yàtọ̀ sọ́mù ìyá rẹ̀ òun náà tọ̀ sànàbì sallallahu alaihi wasallam la fífọ́ nànàbì fọ ìtọ́ rẹ̀ torí ẹ̀ nínú al-furuq al-fiqhiyya wọn máa ń ṣèbéèrè pé kí ló fà tó fi jẹ́ pé tí ọmọdékùnrin tí ò tí ì máa jẹun yàtọ̀ sọ́mù ìyá rẹ̀ tó bá jẹ́ pòun lọ́ba tọ̀ sí mi lára fífọ́n ni wọ́n ní ká fà mí sí yàtọ̀ sí ọmọdébìnrin tó náà ò tí máa jẹun yàtọ̀ sọ́mù ìyá rẹ̀ tí wọ́n fi ní ká fọ́ nù kí ni yàtọ̀ tó wà láàrin méjèèjì tẹ́ntí pé ìtọ̀ ilẹ̀ kíní kejì wọn tó jáde látàrọ ọmọdé kékeré rọ́ńdó tí ò tí ì máa jẹun yàtọ̀ sọ́mù ìyá rẹ̀ sọ́wọ́ jíjọ́kùnrin àti jíjọ́bìnrin ló mú kí ìyàtọ̀ bá ìdájọ́ yìí ni tàbí nǹkan míì wá ń bẹ́ńbẹ́ wọn náà bira rẹ̀ léèrè o kó o fi mọ̀tọ́ bá lágbọ̀ọ́ fọ́kàn náà jazakumullahu khairan uh, ẹ̀yin olùgbọ́ wa gbogbo àsìkò tí tó báyìí tí ẹ máa pè wọlé orí nọ́mbà tí ẹ máa pè wọlé sí rèé fún àwa tí à ń bẹ ní agbègbè yìí jákèjádò nàìjíríà zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fún àwọn tó ń bẹ lọ́nà tó jìn réré nọ́mbà tí àwọn máa pè wọlé sí rèé o plus two three four. 8083293896. zero eight three two nine three eight nine six ìyẹn fáwọn tó ń bẹ láwọn ilẹ̀ òkèèrè gbogbo jákèjádò ayé plus 2348083293896. three four eight zero eight three two nine three eight nine six. bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bí a ṣe ń ṣe ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwé wòmíwọ́ Facebook ẹ kàn ṣáàfi ọ̀làdùnní bello ẹ fi wá kẹbi sáàchì ẹ ẹ sì rí èmi àti sheikh tí a jọ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́bá tí wọ́n wò ẹ̀yin náà ẹ máa ṣí ààrẹ káàkiri fún àwọn èèyàn kó máa já àǹfààní fún wa ẹ̀lọ́ ìyá ó ti já ẹ̀lọ́. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ yín mi ni ọmọ ọba síwájú olóko látó kéré rẹ̀ tó mọ̀. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni lórí sọ̀nàbìjà náà. Mhm. a rí i pé mo lọ bí ìsìnkú kan wọ́n á rí i pé ìmáàmù tó kírun wọ́n ń pààrọ̀ ní ara wọn ẹnìkan kọ́kọ́ kírun asálámà ẹnìkejì náà tó gbọ́n bẹ̀ ẹnìkẹta náà tó gbọ́n bẹ̀ wọ́n á ní ṣe sàárẹ̀ ìsìlámù tẹ̀lé ilé yìí sàárẹ̀ ìsìlámù faramọ́ ìṣesí yìí àti kíni àlàyé lórí rẹ̀. a ti wáyé alhamdulilayi nígbà tí òkú mùsùlùmí bá kú ọ̀nà yẹn ló jẹ́ lórí àwọn mùsùlùmí wọ́n ti sọ̀látù jánásà sí lára hmm. ṣùgbọ́n ọ̀nà àyàn yìí táwọn kan bá ti ṣe kò sí ẹ̀ṣẹ̀ lórí ẹni tí kò kópa ń bẹ̀ hmm. wọ́n máa ń pè ní fardun ala sabilil kifaya torí jẹ́ eléyìí tó lè má mọ ẹyọ kan tó bá ti síwájú sọ̀látù sókùlà ó ti tó Abukata kí lè má mú mi lè má mú mi lè má mú mi oníkàlùkọ́ wa sọ pé àfikún náà síwájú láti ṣe sọ láti sókù yẹn lára hmm. ìmáàmù ẹ̀yọ̀ kan ti tó ṣùgbọ́n ká ṣàkíyèsí níta ni lè máàmù ẹ̀yọ̀ kan náà yóò síwájú láti ṣe sọ láti sókù la kọjá ẹni tó jẹ́ pọ́ dángájíá níbi tawhid hmm. kọ́mọ̀sẹ̀ jẹ́ni tó da lórúkọ papọ̀ mọ́sápà hmm. kọ́mọ̀ jẹ́ni tó mẹ́bọ mẹ́sìn nítorí pé ẹni tá a fẹ́ ṣe sọ láti sí lára yìí ń wù wá a sì ń ran kàn kíkẹ́ kọ́nà wọn bá kọ́ gba ìpẹ́ wa lórí ẹ̀ bàbá wa jẹ́ni tó da lóru papọ̀ mọ́sápà tá a jẹ́ni tó ṣe ti mẹ́bọ mẹ́sìn fẹ́rù wọn wá lọ́lọ́ máa ń gbà pẹ́ wọn lórí ìta ni. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam onítẹ̀mí bá ń ṣe sọ láti sókù lára fa akhlisu lahu min ad-du'a. Hmm. ẹ ṣàdúrà fún tọkàntọkàn nítorí pé kò ń bùkátà àdúrà yìí. nínú hadith eléyìí tó wá látọ̀dọ̀ eh, abdullahi abbas anhuma omi tó wá látọ̀dọ̀ ya anha ọ̀kan nínú hadith méjèèjì bá fi lè kú tí wọ́n dúró ṣe sọ láti ṣe lára tí wọ́n kì í fi nǹkan kan ṣe bọ́ sọ́lọ́run ọba nínú ìjọsìn ọlọ́run ọba yóò gba ìpẹ́ wọn lórí ẹ̀. àdéhìí hmm. kejì sọ pé tá a bá rí èèyàn ọgọ́rùn hmm. tí wọ́n dúró ṣe sọ láti ṣe lára tí wọ́n dá lóru papọ̀ mọ́ sápà ọba yóò gba ìpẹ́ wọn lórí ẹ̀. Hmm. ìbéèrè ńlá leléyìí ìpèníjà eléyìí tọ́ka màmá leléyìí tá a gbọ́ lọ́ àbí gbàgbójú ayé lásán là ń gbé ká nígbà tó ṣe pé ẹbọ àti ìgbà fún nǹkan míì tó yàtọ̀ sí Allah òun náà ló gbilẹ̀ nínú ọkàn wa ìmáàmù kan ti tó ẹjọ́ àbùkátà lè máàmù méjì àwọn míì wọ́n máa wí àwa wípé hàn gbàdá náà bí kú ṣe bí àwọn sọhábà oníkálukú dádúró ṣe sọ láti sànàbí lánàá èsì pé lè máàmù ẹyọ kan bẹ́ẹ̀ ni ẹjọ́ jẹ́ fànàbí náà lẹ́ni tó kú ní ìsìn Hmm. sódà tẹ̀yìn náà oníkálukú wọn fi wá dúró lọ́kọ̀ọ̀kan sọ́kọ̀ọ̀kan lẹ́yìn dùn àbí lè máa mú púpọ̀ jàmá jàmá tún tò lẹ́yìn rẹ̀ hmm. sọ gbogbo nǹkan tí ò jọra wọn kò sí bá a ṣe lè fi wọn wéra wọn káṣírí hmm. ò ní tú lọ́sàn gàgà. ẹ lọ́run. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Tí ó kọ́ yín àti bí ẹ ti ń pè yín. Ó kọ́ yín wà àti tí ẹ ti ń pè yàrá ń gbọ́ yín.

tí ó ní nǹkan kan jà yàtọ̀ sí pé bóyá àrùn ní súnmọ́ rẹ ní lójú ọ̀nà ara kò sí ìlú rẹ ni ó ní nǹkan gbà lọ́wọ́ obìnrin rẹ gbà látara pé a máa tàdúrà fún ìtẹ̀kùn tó kọ́lọ̀ oṣù kẹfà lọ́wọ́ àwọn ìtẹ̀kùn rẹ̀ ọkùnrin àwọn ọkùnrin fún àìkéyìí láti fi obìnrin rẹ lẹ àbí tọ́jọ́ yìí pé tí mo ti sọ̀rọ̀ láwọn láì fi àkókò ṣètò bóyá obìnrin náà lè fi bẹ́ẹ̀ fọ́ fún ọ ìbéèrè wọn ò ní pé tí ọkùnrin àtobìnrin bá wà tí wọ́n sì ń gbà lérò tí wọ́n ti jọ gbà wípé ìjẹ́bù àlèkùnbù ló ti wáyé pé àfẹ́ra màá fi ọ mo ti gbà tọ̀ ọ wá di pé ọkùnrin sọ fóbìnrin yìí pé dákun máa fàdúrà ràn mí lọ́wọ́ mò ń gbèrò pé kọ́wọ́ mi tẹ̀ nǹkan báyìí kọ́lọ́ ń ṣe rọrùn fún mi àbí ọkùnrin náà lọ àbí obìnrin náà lọ sọ fọkùnrin bẹ́ẹ̀ àbọ́kùnrin ìkan náà méjì tán sá sọ fún wọn bẹ́ẹ̀ ikú tó wá lọ jọ́kùnrin ṣé nígbà tọ́lọ́ ń gbàdúrà rẹ̀ látàrí pé ó tọ̀ obìnrin náà òun náà gbìyànjú pé ó ń fi àdúrà kún lọ́wọ́ ṣé ó wá tọ́ àbọ̀ dáa kí ọkùnrin kó padà wá járúfẹ́ obìnrin jùlẹ̀ pé òun ò fẹ́ mọ́ kó wá lọ fẹ́ lómi. alhamdulilayi tó bá ń gbé bẹ́ẹ̀ sí sàn ni pé alijab alqabul ti ṣẹlẹ̀ alijab alqabul tó bá ti ṣẹlẹ̀ ìyá obìnrin ti di ìyàwó ọkùnrin náà ti dọ́kọ. sọ ọ̀rọ̀ pé ìgbà tí nǹkan ti ń wá tó wá bọ́ sí tán látàrí pé òun náà ń ṣàdúrà èkejì náà ń bá a ṣàdúrà òun ọ̀wá fẹ́ mọ́ ọ́n hmm. kí ló ń jọba òsín tó jọba yẹn nìkan sódà nígbà téèyàn ọmọ ti ń ṣe ni hmm. nítorí pé ọ̀n bẹ lọ́n kọ́ lọ́n jẹ́ kí n tọ́n fẹ́ bọ́ sí ṣebí kí hmm. gbèsè ayé rẹ̀ àti ìyàwó rẹ̀ lè bá rọrùn kọ́ lọ́n jẹ́ kí n tọ́n fẹ́ bọ́ sí nítorí ìgbépọ̀ rẹ̀ pẹ̀lọ́kọ rẹ̀ kó lè bá a sùn wá ni ìwà dé tó fi wá jẹ́ pé gbàdádù àgbà ọgbà síbi pé ká lẹ́yìn òun bẹ́ẹ̀ nu pé èèyàn lérò hmm. èèyàn sì máa ń tẹ́ ń ṣe. Hmm. nítorí pé lọ hmm. so mọ̀lẹ́kà ló kù tó tún nù. <laughs> tó wá pé èèyàn náà ni wàá rí i pé èèyàn oníkálukú wa kù síbi tá a kù sí ni. ẹni tí sì ń pé ó kù tó kò sẹ́ni tó pé tán. ẹ lọ́wọ́. Salaamaleykum. Aleykum salaam wa rahmatulah. Ọkọ yín bí ẹ ti ń pè. Akọ Alájímọ̀. Ẹ sùn màmá. Lọ́jà sọ̀pọ̀ rẹ̀. Àmín. Orúkọ mi Ṣẹ̀rífàtọ̀ Àbúsàlámì la tó pe wédè gbòmọ̀tò. Kí ni ìbéèrè yín màmá? Mo fẹ́ béèrè pé kí ni ṣẹ̀ríà ẹni tí ò rí nǹkan hmm. tí ó sì mọ pé òun rí tí ó sì tún mọ̀ fọlọ́run búra. Tẹ́tẹ́ nìkan sáde gbòun gbọ́ nǹkan oṣù yìí bẹ́ẹ̀. irú nǹkan wo màmá irú nǹkan wo ní ọ̀pọ̀ òun. àyà ọ̀rọ̀ kan lọ́wọ́ sọ fún yàn. Mhm. tí wọ́n wá jẹ́ pé kò sí ń bẹ gangan. wọ́n sì máa sọ bí ẹni tó jókòó sí nǹkan gan-an ní nǹkan oṣù yìí bẹ́ẹ̀. alhamdulilayi ẹni tó bá rí bẹ́ẹ̀ ti ṣe wú yẹn òpùrọ́ nù mm. ẹni tó bá ti jẹ́ òpùrọ́ ọlọ́run láàánú wọn ọlọ́run ni alẹ́ láàánú tó wọ́ọ̀hì alẹ́ kẹrìbì ẹtẹtẹ ẹgbọ o làánà ọlọ́nkọ máa jẹ́ tàwọn òpùrọ́. ànábì sallallahu alaihi wasallam sì hàn wá létí ó kìlọ̀ fún wa ká mm. sọ̀ra fún irọ́ pa torí irọ́ a máa pè ní lọ sí di pòkè ìṣe pòkè a máa pè ní lọ sí àti wọná hmm. kọlá ẹlẹ́dàá kọmọsí wa lọ máa ná. pọ̀lọpọ̀ irọ́ pọn ẹnu wọn débi pé wọ́n tún máa dára sí hmm. ẹlòmíì wọn ká òótọ́ máa lẹ́nu rí hmm. irọ́ burúkú yìí náà sani sáá eléyìí ò dáa o kò sì dáa kò dáa rárá. hello. hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ó kọ́ mi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ó kọ́ mi. Láti. Kí ni ìbéèrè yín? Kí ni ìbéèrè yín o? Naam. Lórí ìkápẹ́rẹ́ fún ẹ̀rọ ẹ̀dùn lórí ìkápẹ́rẹ́ fún ọmọ ọmọkùnrin àgbègbè.

àti gbọ́dọ̀. náà àwọn bí ìgbà tó ara lẹ́nu ti rẹ̀ wá. ìbéèrè wọn alákọ̀ọ́kọ́ ni pé tí èèyàn bá bímọ ọkùnrin pé téèyàn ń pa àgbò méjì tó bá jẹ́ obìnrin ni pé ṣé méjì náà lèyàn pa àbí èyàn ó kò yé dáadáa pẹ̀lú bójú ọ̀pọ̀ ṣe àkọ́kọ́ uh, adéta nàbì sallallahu alaihi wasallam kó fi hàn wá hmm. pé anil ghulami shatan wa 'anil jariyati shah wípé àgbò méjì lẹ́pa fún àwọn ọmọkùnrin ẹ sì máa pàgbò kọ̀ọ̀kan fáwọn ọmọbìnrin sọ àwọn olùmọ̀ràn nàná rẹ̀ wọ́n ṣàlàyé ọmọ làwọn méjèèjì hmm. kí ló dé tó ti wá jẹ́ pọ̀ kan wọn ni kí wọ́n pàgbò méjì fún ọ̀kan wọn ni wọ́n pàgbò kan fún eléyìí náà wà bẹ́ẹ̀ ìmọ̀tàǹpẹ̀ ní al-furuq hmm. kí ló dé tí wọ́n fi wá sí ìyàtọ̀ láàrin méjèèjì wọ́n ní n tó fà nínú sábàbí náà ni pé ọmọkùnrin ọ̀dájọ́ ọmọbìnrin hmm. a sì mọ̀ pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn láyé ó tẹ́ wọn lọ́rùn ó wù wọn káwọn bímọkùnrin ju káwọn bímọbìnrin lọ. Hmm. ní ìgbà tí ìyá Maryam aleyhi salam tẹ́ ń tọrọ ọmọ tí wọ́n máa tẹ́ ń tọrọ ọmọ tó ṣe kó sì lórí fọ́lọ̀ wípé wọ́n fi ilẹ̀ kọ́ máa ṣètọ́jú mọ́ṣáláṣí Baitul Maqdis èrò hmm. tí ẹni pọ́ ọmọkùnrin lòun ó bì ṣùgbọ́n gbà tí ó bímọ tán ọmọbìnrin lọ́lọ́run ọba fún un nínú ọ̀rọ̀ tó sọ lẹ́yìn ìgbà tó bímọ ìtàn ó ní wàlẹ́ ìsẹ̀lẹ̀dẹ́kẹ̀rù kàlùńdà bẹ́ẹ̀ ni ọmọkùnrin ọ̀dà bí ọmọbìnrin hmm. tó bá ń pè àṣìsọ lọ́ba sọ ìwékúwé lọ́ba wé ọlọ́run kì í fi nílẹ̀ lórí ìsọkúsọ hmm. àti àṣìsọ ọlọ́run ọba tún sí. Hmm. sọ eléyìí túmọ̀ sí pé ìmọ̀sí kálukú náà nípa ọmọkùnrin ọ̀dà bí ọmọbìnrin torí ẹ̀ nígbà tó yẹ pé ọkàn yín mú ọmọkùnrin ju ọmọbìnrin lọ Hmm. ó wù yín kẹ́ bímọkùnrin jọ ọmọbìnrin lọ hmm. ìdùnnú tí máa bẹ fún yín pọ̀ lórí tẹ́ bá bímọkùnrin ju tọ́ ọmọbìnrin lọ hmm. alimami ibn qayyim rahimahullah wọn nínú sábàbí nìyẹn tọ́lọ́n fi ní ẹ̀pà gbò méjì fọmọkùnrin ẹ̀pẹ́ ọ̀kan fún ọmọbìnrin tó àwọn àdìsí kan wá wà lánàbì sallallahu alaihi wasallam wọn pẹran àkíkọ fún alḥasan àti alḥusain àgbòkọ ọ̀kan lọ́pàá fún wọn eléyìí ń bẹ nínú nǹkan tí ìmáàmù wa malik rahimahullah tó dì mú ṣùgbọ́n eléyìí kò ti ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tá a sọ kò ti dànù nítorí pé nínú òfin ṣẹ̀ríà a rí i pé àdìsí ìta alákọ̀ọ́kọ́ tó sọ fún wa nípa apágbò méjì ní fọkùnrin àgbò kan fóbìnrin hmm. ọ̀rọ̀ làná lè fi sọ hmm. a sì mọ̀ pé tó bá wá lọ́rọ̀ tó wá láṣẹ tó bá tako nítànà bí ṣe níṣẹ́ tó hù níwà eléyìí tó sọ lọ́rọ̀ tó pa láṣẹ láàfún lórí ètò ṣe tó hù níwà. Hmm. nítorí pé ètò ṣe tó hù níwà ó lè nítumà eléyìí tẹ ìtọ́sọ lọ́rọ̀ ò lè ní láéláé hmm. a lè sọ pé nítorí pọ́jà nàbì hmm. ṣùgbọ́n ìtọ́sọ lọ́rọ̀ ọ̀kárí ilé ọ̀kárí oko ọ̀kárí dúdú ọ̀kárí funfun ọ̀kárí gíga ọ̀kárí kúkúrú òfin rẹ̀ ọ̀ máa bẹ láéláé torí àwọn sọ pé ìtọ́dọ́gba jù ni pé á pa àgbò méjì fọmọkùnrin á pẹ̀ ọ̀kan fọmọbìnrin wáyé o wọ́n ní ṣé àwa lè lù pọ̀ bí ká pé èèyàn lágbára àgbò àmọ́ wo rẹ̀ ọ̀ká àgbò méjì tó lè ra àgbò kan àtòrúkọ àbí tó lè ra àgbò kan àti àgùntàn kan àbí tó lè ra àgbò kan àtògúnfe hmm. kó sí wàhálà ń bẹ lókun wà ló wá pé ntágbára rẹ̀ bá kánù àmọ́ hmm. arántí pé tí wọ́n ní ká ṣe ká ṣe láti fi ṣẹ̀sìn wọ́n pàtàkì ó sì jẹ́ nǹkan tó yẹ kí mùsùlùmí ó mójútó yàtọ̀ sí tẹ̀ ń ṣe láti fi ṣàṣà hmm. nítorí pé bó ti ṣe bímọ náà nù tó máa wá wá wí tó hmm. máa wí nǹkan máa wá pé kò sí nǹkan nì ọmọ yìí ọba nǹkan lẹ̀ nì hmm. náà ni òjá lè pẹran àkíkọ̀ fún hmm. ìwọ yìí kan náà ló sì jẹ́ pé ọlọ́ra irú màálùú bíi mẹ́wàá orí màálùú bíi mẹ́ta ìwọ náà lọ́ lọ́ gbàgá ó tún dí gbogbo ọ̀nà táwọn ẹrú ọlọ́run ọba tí wọ́n máa gbà kọjá ó tún á lọ pé àgbàjẹ́wẹ̀ mú wa torí pa bímọ torí pa owó tí a fi ṣe gbogbo eléyìí lẹ́gbẹ̀ẹ́ ẹran àkíkọ̀ èwo lọ́wọ́n jù ṣèyí hmm. tí wọ́n ní ká ṣe lẹ́sìn ìyẹn ẹja máa mójútó ìyẹn hmm. ẹja kà fún bàbàrà hmm. yàtọ̀ séyìí tẹ̀ ń ṣe láti fi ṣàṣà sọ eléyìí jẹba wọ́n ní ìkejì ọmọ ibi ọmọ báwo ni ṣẹ̀ríà sọ pé ká ṣe ṣẹ̀ríà wa ti fi hàn wá gbogbo ohun tó bá jẹ́ ara ọmọ èèyàn Mm. so a gbọdọ sọ síbi tí èèyàn ti máa fojú gánni rẹ̀ mm, mm. nítorí pé báwùjọ bá tiẹ̀ já àwùjọ tó dáa àwùjọ àwọn ẹni eré tó dàbí àwùjọ àwọn sàhábà anábì sallallahu alaihi wasallam ó ní tẹ́ bá gé ìkànnà tẹ́ bá gé irun ẹ̀rí mọ́lẹ̀ ni tó tún jẹ́ àwùjọ àwọn sàhábà kátó wá pa àwọn àwùjọ tó Mm. àwọn èèyàn tó jẹ́ pé wọ́n yàkà wọ́n pọ̀ bàjẹ́ àwọn afẹ́ bá tọmọlà kejì jẹ́ káwọn fi máa rẹ́rìn wọ́n pọ̀ lọ sọ à bóun ní islam wọn sì wá sọ pé tẹ ẹ bá mú bí ọmọ o ẹ fi ilẹ̀ ẹ sọ sórí àkìtàn kẹlẹ́dẹ̀ ọmọ ìjẹ́ o mm. ẹ sọ sí orí àkìtàn kájọ ọmọ ìjẹ́ o àbí ẹ ti ẹ̀rí má bi tí gbogbo èèyàn ti mọ̀ pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí má tó lórí mm. ibùkún alọ́gbé tí ó gbógun òfò kan làwọn fẹ́ fi ṣe ẹjẹ́ a'udhu hmm. billahi minash shaitani rajim hmm. wàá lọ rí mọ́lẹ̀ níbi tẹ́ni kò tí ní ma bí tó rí ma hmm. èyí ṣe pé tó sì máa sọ̀rọ̀ bí ẹni tí wọ́n ti rọ́ rọ́ kúrọ̀ ah, ẹni tó lé mọ́ rí ma lẹ́bàá lẹ̀ fún nígbà tí èsì pé yàn gbádùn ìjọba ti ṣe jẹ́. <laughs> náà jazakumullahu khairan hello hello hello ẹ̀sìn bẹ lójú òpó hello ìyá ó ti padà já hello. hello? àwọn àríkùn. aleykum salaam wa rahmatulah ọkọ yín bẹ ti ń pè yìí. orúkọ mi ni dèkèrò láì láti ìlú ṣákí. láti ṣákí kí ni ìbéèrè yín. kí ni ìbéèrè yín o. ìbéèrè ni a kí àwọn olùwọ́ wa. ẹ ṣé o. ọlọ́run fún ẹ jẹ́ fún wọn pẹ́ fún wa. àmín. ìbéèrè mi tí mo fẹ́ béèrè lọ́wọ́ ni pé gbogbo ẹni tí ó bá gbọ́ sálámù yálà tí ṣe pé òun ni wọ́n dojú sálámù kọ mm-hmm. gbogbo ẹni tó bá gbọ́ sálámù tí mm-hmm. gbogbo ẹ̀ ní ìdáhùn ti ọ̀ràn yẹn fún. béèrè ni àkọ́kọ́ yẹn. béèrè ẹ̀kejì tó wá dá lórí pé pé ṣíṣe ọlọ́ọ̀bá aláwọ̀ fún àwọn kan ní orí ọ̀fẹ́ tó jẹ́ pé wọ́n máa lo wọ́n máa lọ fi ẹ̀jẹ̀ lẹ̀ lóṣooṣù. Mm-hmm nípa máa fi ẹ̀jẹ̀ lẹ̀ ẹ́ ṣé ìyẹn lè gba owó lórí rẹ̀ torí a rí àwọn kẹta pé tó bá lọ fẹ̀jẹ̀ lẹ̀ nígbà míì àwọn dókítà yẹn máa ń fún wọn ní one thousand. ọ̀dà àti wọ́n yé ṣé kí ni òfin ọlọ́run dálé lórí eléyìí. àtọ́lá yẹ àwọn dókítà mi sọ yẹn pé ẹ̀jẹ̀ tí wọ́n filẹ̀ àwọn máa ń ta ní owó tí ó lágbọ̀n. a gbọ́ yé a gbọ́ yé naam ṣe. alhamdulilayi tàbá gbọ́ kí wọ́n sálámù. naam. tí a sì mọ̀ yí pé àwa ni wọ́n dojú sálámù nǹkan hmm. ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pé ká dáhùn. Hmm. nítorí pé ìkọ́kọ́ sálámù sọmọlàkejì wa súnà ni kì í sọ̀ràn yẹn. nǹkan hmm. tó kí tá a bá fi àgbàládà ni. ṣùgbọ́n tí wọ́n bá wá sálámù síyàn ọ̀ràn èèyàn ní kékeré yàn dáhùn tí wọ́n bá kọ̀ láti dáhùn ọ̀ràn retí rẹ̀ ń jọ gbẹ̀ndàlùkìyà. láàyè láàyè lẹ́la. torí de eléyìí tán bá ti sálámà sí wa tá a sì mọ̀ pa àwọn sálámà sí adam tábà wá jókòó tá a pọ̀ láyè ibi tá a wà ẹnìkan wá sálámà sí gbogbo wa tẹnìkan bá ti dáhùn ó ti tó hmm. kìí ṣe dandan ni pé kí gbogbo wa ká dáhùn hmm. wàyí o kìí ṣe bẹ́ẹ̀ wá ní jọ́n bá dákọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam táwa sí láǹfààní àti fetí gbọ́ oníkó àwọn sì sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ èmi ni wọ́n dojú rẹ̀ pé èmi kọ́ wọ́n dojú rẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ wà á sì sallallahu alayhi wa sallam nítorí kọ́ mọ̀bà àdìpín yàn tẹ̀ lọ́fà tẹ́tẹ́ nì torí pé náà dìtà nàbì sallallahu alayhi wa sallam ọlọ́run ọba kọ́ tẹ ọlọ́run kò fi mọ́ ìgbólẹ̀ hmm. ẹnikẹ́ni tó bá gbọ́ tán dárúkọ rẹ̀ tí ò sàṣàlátù fún ọ bẹ́ẹ̀ ni màláìka sọ oníkànnàbí hmm. ọ̀sọ̀ àmì ànábì sọ pé àmì hmm. sẹ́lẹ̀ yìí pàtàkì pé ká mójútó wàyí o tó bá yẹ pé ẹlòmíì ni wọ́n bá dojú sálámà kọ tó sì jẹ́ pé onítìyìn bá ti dáhùn kì í ṣàwa ni wọ́n ń bá wí àbùkátà hmm. pé ká dáhùn hmm. àwa lè tàn jí tó bá jẹ́ pé kò fura pò ní wọ́n ń sálámà sí wọ́n ń sálámà sí ọ̀rẹ́ wa sòun náà sì dáhùn pé wa alaikum salam lẹ́yìn eléyìí wọ́n ní ṣé ká máa lọ fi ẹ̀jẹ̀ sílẹ̀ láwọn ilé ìtọ́jú aláàárẹ̀ gbogbo tó ń bẹ́nu tí islam faramọ́ àbí báwo lópin ìgbà tó bá pé ẹ̀jẹ̀ tẹ́ ń lọ fílẹ̀ yẹn ẹ̀ ń fílẹ̀ kó lè bá jẹ́ nǹkan tí wọ́n lè lò fẹ́ni tó bá bùkátà rẹ̀ nínú àwọn aláàárẹ̀ kódà aláàárẹ̀ yẹn gan ó lè má jẹ́ mùsùlùmí torí pé Ànábì sallallahu alaihi wa sallam ó ní inna fi kulli dhati kabidin ratibatin ajra ó ní gbogbo ìrànlọ́wọ́ tó o bá ṣe fẹ́ni tó lẹ́dọ̀ tí ń mí ọlọ́run san ọ lẹ́sàn lórí ẹ̀. kọ́dà kó ṣe pé nǹkan tó lẹ́dọ̀ tí ń mí òun kì í ṣèyàn lẹ́ranko mm. ni mm. ìgbà lọ bá ràn lọ́wọ́ ọlọ́run san ọ lẹ́sàn lórí rẹ̀. Mm. bẹ́ẹ̀ ni anábì sọ̀rọ̀ bá àṣìlá sọ pé wà mùsùlùmí kí ló ní ran mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ lọ́wọ́ sí pàápàá jùlọ ló bá pè nǹkan kan tó ń bùkátà ìwọlé ṣe fún. anábìnrin hmm. man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al. Hmm. gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá ní kápá láti ṣe ọmọ àyá rẹ̀ láǹfààní pẹ̀lú nǹkan kan kò ṣe bẹ́ẹ̀. so eléyìí ọjọ́ bá. wọ́n ní tí àwọn bá lọ́ọ́ fi ẹ̀jẹ̀ yẹn sílẹ̀ wọ́n á máa fún èèyàn lówó sọ káwọn gbà. kò yẹ kankan lórí nǹkan kan eléyìí tó ṣe kọ́ jáde lára yín gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ yín kò tọ́ pé kẹ́ gbowó kankan lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé bóyá ó fẹ́ fi kídìnì rẹ̀ kan sílẹ̀ hmm. fẹ́ni tó ń bùkátà rẹ̀ nínú àwọn èèyàn láti fi sẹ̀mí ó bùkátà láti gbowó lórí ẹ̀ torí kò sí nǹkan kan nínú ẹ̀yà ara wa tó wà fún títà hmm. èló làbá ta gan-an tí ọba ká Islam ọ̀fara mọ́ pé ká máa ta nǹkan kan lára tó fi dórí ẹ̀jẹ̀ hmm. wọ́n á ní tí wọ́n bá fún wa lówó ńkọ́ ètò dáa jù òun náà ní pété ẹ bá ti mọ̀ pété ẹ bá ti fẹ̀jẹ̀ yẹn sílẹ̀ wọ́n fún yín lówó ẹ gbọ́dọ̀ lọ fẹ̀jẹ̀ yẹn sílẹ̀ rárá. Hmm. nítorí pé bẹ́ẹ̀ dàbí ọgbọ́n bẹ́ẹ̀ sì ta ló kòtò ntí ó padà hàn náà ni pé ẹ̀dọ́gbọ́n lọ ta ẹ̀jẹ̀ yín ni hmm. fowó hmm. nítorí pé ẹlòmí ebi ń pa yóò sọ pé kàn jẹ́ kàn lọ hospital kàn lọ fẹ̀jẹ̀ lẹ̀ bó ṣe one thousand ló ń bá rí bẹ́ẹ̀ òun ò fi jẹun tòun ní la so o lè dọ́gbọ́n fọlọ̀ hmm. so bó ṣe rí ọlọ́mọ ọmọnú rẹ hmm. ọmọ tó di sọ́kàn hmm. so àmọ́ tó bá jẹ́ pé ìwọ ò béèrè fún o ò sì tọrọ kẹ́nìkan gbọ́n ọ lẹ́bùn ọwọ́ ààyè sì wọ́n sá ní kọ́ náà ni so eléyìí à ń bẹ lọ́nkọ́ máa burú wáyé o wọ́n á ní àwọn ẹni tí máa gbẹ̀jẹun táwọn ń fà lára ọmọlàkejì lọ́fẹ̀ẹ́ ló kọ ọkọ ọmọlàkejì fẹẹ fi ran ọmọnìyàn lọ́wọ́ títà làwọn máa tà lówó pọkọ àbówó gegege sí nǹkan tí wọn ń ṣe ń dà kọdà Hmm. kò dá rárá rárá kí lẹ́yìn tà sí hmm. òun dàbí búrẹ́dì hmm. àbó dàbí bọ́tà wọ́n yìí tà kankan nínú ẹ̀yà àrùn mìíyàn torí ẹ̀ ẹ̀yin sọ pé ah ẹ̀yin ò lè máa tọ́jú rẹ̀ kẹ́ máa mójútó nu fíríjì kẹ́ máa mójútó nu kẹ́ máa gbowó lórí ẹ̀ tó o bá gbà wá ṣèpalẹ̀ mọ́ fàtì dáhùn níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá wọn náà wá lálàá rẹ̀ tó gbé lọ sọ́sítù wọ́n wá ní aláàárẹ̀ yẹn wọ́n bùkátà ẹ̀jẹ̀ oríṣìí báyìí hmm. gbogbo ẹ̀yin tẹ́ wá lọ tẹ́ fẹ́ fẹ̀jẹ̀ lẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ yín kò bá tiẹ̀ mu ṣùgbọ́n àwọn ní àwọn àpò ẹ̀jẹ̀ rú rẹ̀ láwọn ti kó sínú fíríjì bẹ́ẹ̀ bá rà á ah, bá rà nínú ẹ̀yà ọmọ ẹ̀yà ara ìyẹn kódà kó ti pa afẹ́ fi gbẹ̀mí lẹ̀ hmm. wọ́n sá ni ah, àwọn ò lè fún yàn ìgbàgbọ́ nínú ẹ lọ fi wẹ́jẹ̀ wa <laughs> so kò burú hmm. ní ìgbà tí ò Hmm. àmọ́ burú kẹta. Hmm. so tó bá jẹ́ pé àbá rí ọ̀nà míì tá a fi lè rẹ́jẹ̀ yẹn àfi káwọ́ rà ká rà á ká mà lẹ́sẹ̀ kọ̀tọ́ ká wá tà nítorí pé àmọ́ pọ́nrán là ń dà. Hmm. so wọ́n ní kọ̀tọ́ ká rà kọ̀tọ́ kẹta èyí sì lẹ́ẹ̀ lè filẹ̀ láì tà. so àwa lè rà ẹsẹ̀ tí wàá sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìwọ̀tọ̀ fẹ́ tà. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. Kí àwọn tó ń papọ̀ tura náà láti UK kí àwọn bẹ̀ tura ọ̀pọ̀ náà kó jẹ́ kọ́lọ́ ọ̀pọ̀ lórí ọ̀dà. Àmín àmín. Ìbéèrè mi ni pé àwọn ọdún léyà tó ń bọ̀ yìí fún irú àwọn àwọn àgbọn àní àǹfààní àti lè pa ẹ̀rọ pọ̀. Tàbí àbọ̀ ní àwọn tó máa ń ṣe sáríṣì rẹ̀ tó máa ń pa tó bá ti pa kọ́ máa ṣẹlẹ̀ sí àwọn oníkálukú ọgbọ́n tí wọ́n ti pa. ṣé irú nǹkan báyìí a lè a lè ṣe káwọn náà pa fún ọ ló kó bá wọn pa ẹran yẹn tó pé ní nǹkan tó yẹ kí àgbẹ̀ yẹn náà ara wa nílò pa ẹran yẹn fún ara wa wà lẹ́yìn àti pa ní àdúgbò àbíwá yìí so kó bá ṣàyẹ̀ lórí yẹn kọjá tó lọ àmì kejì ni pé a máa ń rí àwọn kan ní àdúgbò àbí tó bá ń ṣe òde ìtàn mm. wọ́n máa ń fi bí aṣọ wọ́n á fi pa á fi mú gbóni ojú wọn kúrò àti torí àti tọwọ́ lẹ́yìn tó bá ṣe òde ìtàn mm. tàbí kọ́ lu hand dryer kọ́ fi dry apá àwọn wa mọ̀ bóyá òyìn náà ó tọ̀ náà níparí kọjọ tó Ọlọ́run àdúrà wo ló dájú láti ṣe fún obìnrin tí obìnrin rere obìnrin tó da tí ó wùwà tó da sí ọkọ ẹ̀ àtàwọn ẹgbẹ́ ẹ̀ sọ àdúrà wo ló ta ìdí à lè ṣe fún ìwé níbẹ̀ ìjọba fún mi ọkọ yẹn. alhamdulilayi ìbéèrè alákòókò tí n bá lówó àti pẹ̀ràn léyà hmm. tí ò sàǹfààní fún láti pa fúnra ara rẹ̀ hmm. bí bá ti ṣe mọ pọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ láyé especially àwọn olóyìnbó kan wà tó ṣe pé kọ́dà kó ṣe pé olówó tó fẹ́ fi pẹ̀ràn kò sí bó ṣe lè pẹ̀ràn yẹn fúnra rẹ̀ hmm. ó tiẹ̀ gbọ́dọ̀ pẹ̀ràn bíi tẹ́nìkan ti rí ọ torí àwọn kan wà tó jẹ́ pé àwọn ń pera wọn ní ajàfẹ́tọ̀ àwọn ẹranko wọn kà pè ọ́ lẹ́jọ́ ni hmm. láì jẹ́ pé hmm. wọ́n sá mọ̀ rẹ tẹ́lẹ̀ ọ̀fẹ́ ni wọ́n á rẹ máa ń lé ní pé a kẹ́ni ọ̀ ń pẹran hmm. ọ lẹ́tọ̀ọ́ láti pẹran kí aláwọ ilé wọn máa jẹ bẹsikẹ wọn máa jẹ bẹsikẹ bẹsikẹ wọn máa jẹ so nítorí ẹ tó bá yẹ pé àbá láǹfààní àti pẹran fúnra ara wa nítorí nǹkan kan àbí nǹkan mi kò sí wàhálà mi a lè fún ẹnìkan kó ṣàṣojú fún wa kán lọ́ọ́ wa pa níbi tó bá ti ṣe pa àmọ́ okun kèsì nígbà tí wọ́n bá ń pa wọ́n máa pé eléyìí ni ẹran léyà alágbájá hmm. ẹnà torí kọ́ mọ̀ bá sí kọ́ mọ̀ bá lọ jẹ́ pé yóò máa pa fún ara tiẹ̀ ẹ̀wọ̀n kó lè nìyẹn <laughs> eléyìí lẹ́ran léyà alágbájá táwọn àti wá pa tán wọ́n lè bá pín èyí tí wọ́n bá fẹ́ pín bẹ́ẹ̀ wọ́n bá gbé yòókù wá. Hmm. nítorí pé kò sí nínú ìlànà anábì sallallahu alaihi wasallam pé gbogbo ẹran náà ní kẹ́ pín fáwọn hmm. gbogbo ẹ̀ ní kẹ́ fi ṣe sàrà gbogbo ẹ̀ ní kẹ́ fi ṣe ẹ̀bùn ẹ̀yin náà jẹ́ ń bẹ̀ hmm. ẹ̀yin náà jẹ́ ń bẹ̀ wa ọlọ́ọ̀ni ẹ nínú rẹ̀ lẹ́yìn náà tún fáwọn aláìní káwọn náà ń bẹ̀ wọn ní bá sàlù àlátá sọba súnà anábì sọlọ ká máa fi nǹkan omi wa bíi Hmm. àbí kó tiẹ̀ jẹ́ pé ẹ̀rọ tí wọ́n ti ṣe tó yẹ kó tiẹ̀ bá tàn ẹ hmm. bá ti lè gbọ́wọ́ gbára bẹ̀ yóò mú kí omi yẹn gbẹ́lẹ̀ kan náà kó sí tó burú bẹ̀ hmm. kó sí tó burú bẹ̀ lábẹ́ òfin ọlọ́run bá wa. wọ́n ní irú àdúrà wo la lè máa ṣe fún ìyàwó tó bá dá sí wa tó dá sí mọ̀lẹ́bí wa tó yẹ pé àní kankan tá a lè fi ròyìn rẹ̀ ju pé ìyàwó dáadáa lọ. so bínú yín ṣe ń dùn sí yẹn lórí dáadáa ti ń ṣe yẹn ẹ̀yin ẹ tọrọ fún tọkàntọkàn pẹ̀lú èdè yorùbá yín yẹn náà hmm. bẹ́ẹ̀ sì ń fẹ́ kó rí fún láyé àtàlùkìyàmù ọlọ́run ọbọ̀ gbọ́ yóò sì gbà inṣàlá ẹ̀kọ́ ńlá lélẹ́yìí fún àwọn fún gbogbo obìnrin tó náà wà lé ọkọ hmm. nítorí pé obìnrin míì táwọn fi ń sayọ̀ ni pé báwo ló ṣe yawó gáǹsì sí so ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn máa fi ẹjọ́ gbu ọkọ lẹ́nu ni hmm. àwọn máa fìtínà ọkọ wọn máa fìtínà mọ̀lẹ́bí ọkọ hmm. wọn máa fìtínà gbogbo èèyàn tó bá ti ń bọ́kọ ṣe hmm. lórúkọ pé àwọn fi hàn pé bìlísì ló gbé kalẹ̀ bìlísì báwo ṣé bí àwọn rere lọ́yẹ kí wọn náà jẹ àbí àbùrọ̀ máa wá palẹ̀ mọ́ fúnra ara ẹni láti jẹ́ ìyàwó òfò kọ́lọ́ndàkùn kọ́ máa ṣe àwọn obìnrin wa lóbìnrin òfò. àmín. Ah, olùgbọ́ wa bí ẹ ṣe ń gbọ́ wa káàkiri àgbáyé ẹ tún lè máa wà lójúwe facebook ìkànnì wòmí wọ ẹ fi ọládùnní bílò ẹ fi wá ẹ rí èmi pẹ̀lú sheikh tí àdìjọ ń tukọ̀ ètò ẹ lọ́hùn. asalaamualeykum warahmatulahi wabarakatuh. wa aleykum salaam wa rahmatulahi wabarakatuh. ó kọ́ yín orúkọ mi kamaldin abdulkareem niger republic. kúmọ ọ̀dà kí ni ìbéèrè yín. naam ìbéèrè mi ni pé kí àwọn dókítà rawatib ṣé ìjọba ti kó ká fún mi àbí dandan ní káfí síra fún. alhamdulilayi àwọn súnà ní rawatib àti gbogbo sọlá àti tàbá fẹ́ ṣe hmm. súnà nàbì sallallahu alaihi wasallam nìkan ni pé ká má máa ké fatia nìkan hmm. ká tún máa ké nǹkan lé lórí hmm. ká má máa ké fatia nìkan ká tún máa ké nǹkan lé lórí ṣùgbọ́n ìyàtọ̀ náfìlà àti ọ̀ràn yẹn ni pé tẹ́ bá ṣe náfìlà tẹ́ wá ké fatia lásán fatia náà ti tó. Hmm. torí ẹ̀ iná ṣe ń pe fatia ní alkaafia ní tó ti tó wa hmm. ó tó wa bàbá kan kankan lè ṣùgbọ́n a gbọ́dọ̀ tún kíyèsí irú náfìlẹ̀ o irú àwọn náfìlẹ̀ ń bẹ tánàbí sallallahu alaihi wasallam ti sọ pàtó wàá ké fatia ń bẹ àti qul ya ayyuhal kafirun àti qul huwa allahu ahad gẹ́gẹ́ bí rakata alfajr àti gẹ́gẹ́ bí sunnatu tawaf hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àti bẹ́ẹ̀ náà solatul witr anabi sallallahu alaihi wasallam fi hàn tó wá pé rákà mẹ́ta ló bá fẹ́ ṣe wàá ka sabbih isma rabbikal a'la lẹ́yìn fatiha àtàlà kọ̀kọ́ wàá ka qul ya ayyuhal kafirun lẹ́yìn fatiha àràkà kejì wàá kí qul huwa allahu ahad lẹ́yìn fatiha àtìràkà kẹta gbogbo àwọn ìtànàbí sallallahu alaihi wasallam máa ti fi hàn á nǹkan tó ké lẹ́yìn fatiha ni tó ké lẹ́yìn fatiha ni wàá sagbára láti rí i pé bẹ́ẹ̀ náà ni wọ́n náà ṣe. àwọn náfìlà míì tó wá jẹ́ pé àtinúwá ni ìwọ náà ló ṣe fúnra ara rẹ̀ so eléyìí náà èyí tó dáa ni kíkọ ọmọ kè fati alásán kó tún ké nǹkan kan lé àmọ́ wọn kó fati alásán lọ́ba wa ké mbẹ́ kò burú. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight tí ẹ bá ṣe ń wò wá lójú ìkànnì ẹ̀wòmí wọ facebook ẹ tún máa bá wa ṣí ara ẹ̀ káàkiri kó máa jẹ́ àǹfààní fún àwọn èèyàn míì náà hello. hello. ó kọ́ yín bí ẹ ti ń pè yìí gọ́sìn láti lẹ́kìtà. kí ni ìbéèrè o. hello o ti já ó já fúnra rẹ̀ náà ni o ọ̀dà hello. aleykum salaam wa rahmatulahi wa barakatu ó kọ́ yín. ìtàwọn fífi ló ń sọ̀rọ̀ láti èkó. láti èkó kí ni ìbéèrè yín. àwọn fẹ́ bèèrè pé lọ́wọ́ dókítà ń gbé pẹ́ńtẹ́mì alákọ̀ọ́kọ́ ni pé alákọ̀ọ́kọ́ ń gbé ṣó lẹ́sẹ̀ẹ́ pé kí ni tí ẹ̀ máa lọ sí ọ̀dọ̀ ọ̀yá bíi olùmọ̀ kan nígbà yá bíi èèyàn níṣòwò tí wọ́n sọ pé nǹkan tí ẹ̀wọ̀n àìṣe ní pé èèyàn á ṣe sàárà fún àwọn ọ̀rẹ́ afọ́jú àbí àwọn oníbàárà bí kí èèyàn fún wọn ní iye owó kan àbí kí èèyàn fún wọn lákàrà àbí ọṣẹ ọ̀kan. ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn ń pín kí ni ó máa ti bẹ́ẹ̀ pé kí ni ó jẹ́ ọ̀hún tí tó máa ń mu tó tara tẹ́ pé òkú náà wọ́n tó ń ṣe pé ṣé èèyàn lè ṣe rúkìá fún bẹ́ẹ̀ kí ni ó lè fi kí ọ̀rẹ́. ẹlẹ́kẹta ni pé ọ̀rọ̀ ní susac ṣé ṣé mustapha la máa pè àbí sinna. kò jẹ́ bẹ́ẹ̀ lọ sí ẹ̀ alhamdulilayi wọn ní tí a bá ní ìṣòro kẹ́ bó ṣe jẹ́ pé gbogbo wa nínú ìgbésí ayé kò sẹ́nìkan nínú wa tí ò sí ìṣòro kan fún hmm. torí pàtó bá àtijọ́yè náà lọ́ máa bí tí bàtà ti ń ta lẹ́sẹ̀. tó wọn ní sáwọn alẹ́ lọ bẹ́ẹ̀ nìkan kí wọ́n á da sàrà kan pàtó fáwọn ike bọ́yá ẹyin ni ọ̀rọ̀ òfìsì sàrà àbí bọ́yá ẹsẹ̀ ni ọ̀rọ̀ àkófìsì sàrà àbákàrà náà ní kọ́ ọ̀rọ̀ àkófìsì sàrà àwọn afọ́jú ni kò sì fún ní pàtó hmm. àwọn aká nìkan wá kó kó fún àwọn arọ lọ́gbọ́dọ̀ gbà kò sí tàbí ṣùgbọ́n pé ìyẹn márùn nǹkan bá wọn àyàfi kó jẹ́ pọ́lọ́n àbánabi sallallahu alaihi wasallam ló dáa bẹ́ni tí ṣòro báyìí báyìí bá wà fún ọ pọ́fupọ́ọ̀fù ni ó dín tó bá dín pọ́fupọ́ọ̀fù ìyànà afọ́jú lọ́gbọ́dọ̀ kó lọ afọ́jú nìkan lọ́gbọ́dọ̀ gbà lọ́dọ̀ rẹ̀ so àbíkó ti jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam lọ sọ bẹ́ẹ̀ kò á sí lọ́dọ̀ Ọlọ́run kò sí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ti sílé wọ̀ ó ti sílé wọ̀ ó ti lọ sọ́dọ̀ babaláwo nìyẹn rárá ń tán pè ní ti awo náà ara rẹ̀ náà nìyẹn tí ń sọ àwọn èèyàn di babaláwo ara rẹ̀ náà nípa lọ́wọ́ pa kàdásàrà fún ọ ìyẹn dàrú rẹ̀ àkàrà <laughs> ọ̀hún sí gbọ́dọ̀ ju mẹ́ẹ̀ẹ́dógún lọ <laughs> àlẹ́ rí nǹkan bẹ́ẹ̀ nìkan nù wọ́n sọ pé Eh, wọ́n ní ẹ̀rù yín ń bà wọ́n hmm. wípé ẹ fẹ́ gbé ọ̀rọ̀ yìí lọ sílé àwọn babaláwo bá ah. ní à àwọn èso babaláwo ọlọ́run mẹ́jẹ kọ́dà àwọn máa ti ń jáwó rí nítòkàn máa ń ṣẹlẹ̀ ní kété yẹn bá wà nínú ìṣòro àwọn bàbá wa lè dá fún pé kọ́ rẹ ẹyin ọgọ́rùn ah. kọ́ wá fi mọ́kàndínlọ́gọ́rùn kó fi ṣe sàrà ẹyọ kan ṣoṣo ni kó fi sínú àpò rẹ̀ wọ́n rí i pé n ti ń fi ọ̀bọ̀ sí i kí ni wọ́n pè ń ti àwo náà <laughs> sọ̀rọ̀ lẹ́yìn ọjọ́ bó ti ṣe jẹ́ ọkàn ń dára àṣírọ́ <laughs> wọn lẹ́nìkan mutí hmm. ọ̀hún ẹ̀jẹ̀ alámupara pé sẹ́nu oògùn tá a lè fi tọ́jú irú rẹ̀ náà ní ká ṣe rúkìá fún hmm. kó lè bá a bọ́ lọ́wọ́ ọtí mu ọtí mu mọ̀ bùkátà rúkìá ṣètọ́nì ti ń jẹun lórí ẹ̀ náà lẹ́wọ́ náà láti gbá dànù wípé kọ́ mọ̀ mutí má kọ́ mọ̀ mutí má nítorí pọ́ títí mu òun gan gan gan gan ni ti ń dà láàmú. tẹ bá ti rí ọtí tẹ bá ti rí gbà kú lọ́dọ̀ rẹ̀ kò bùkátà rúkìá hmm. kò bùkátà rúkìá. wọ́n ní ṣé kí ṣòkòtò wa àbẹ̀wò wa àbágbádá wa àbílọ́ọ̀dì wa kọ́ mọ lójúgun àbí kọ́ mọ tayọ kókósẹ̀ ṣé nǹkan kan tá a kan lè pè ní nǹkan tí ń sọ̀ràn yàn. Hmm ẹ afẹ́ pé kéèyàn ṣe bẹ́ẹ̀ àmọ́ kì í sọ̀ràn àyàn àbọ̀ ọ̀ràn àyàn ni ọ̀ràn àyàn ni o hmm. ojúlówó ọ̀ràn àyàn nítorí wípé nínú òfin ṣẹ̀ríà ṣẹ̀ríà bá sọ wípé nǹkan báyìí hmm. tó o bá fi lè ṣe tó o bá fi lè tayọ ẹnu àlàyé ìnálọ́wọ̀ tẹ́lẹ̀ ni wọ́n ń pè mú sàábì rárá o rárá eléyìí títa kò fi yín wọn pè ní kabiratun minal kaba'ir. la ilaha illallah. ètò túmọ̀ sí pé ẹnikẹ́ni tí ẹ̀wù rẹ̀ ṣòkòtò rẹ̀ agbádá rẹ̀ ìlọ́dì rẹ̀ ó ń wọ̀ tó bá ti lè tayọ kókósẹ̀ rẹ̀ o ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá nítorí pé ìlérí tí ń bẹ fún ọ lórí rẹ̀ ni pé iná lọ́wọ́. sọ eléyìí a gbọ́dọ̀ ṣọ́ra wa gidigidi. Mm. ká sì yé dásàkásà ká yé tara wa dànù. Mm. tó bá rẹ́ nìkan nìsín tí ṣòkòtò tiẹ̀ wọn wá da yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ anabi lẹ fi ṣe yẹ̀yẹ́ yẹn nígbà tẹ gbádùn sọ anabi lẹ fi rẹ́rìn yẹn sọ nítorí pé lẹ́yìn ohun gbogbo nǹkan tí ń ṣe anabi ló fi jọ anabi hmm. ló ní ká máa ṣe bẹ́ẹ̀ òun náà kí bá bá pọ̀ máa tábà lẹ́yìn tó mú yín máa fi ẹnu ṣòkòtò tí yín sọlẹ̀ hmm. kò dájú pé ẹ lè sọ màá tatọ́ ẹlòmí ẹ̀sìn ló ṣe ọ̀pọ̀lọpọ̀ rọ̀ hmm. so ẹ wọn a máa tún wá fi ẹnu sáta wọn wípé àwọn ọmọ tí ń wọ àwọn ṣòkòtò àbúrò wọn nìyí ṣòkòtò àbúrò wọn ni wọ́n ń wọ̀ ni ló fi jẹ́ bọ́ńfò àwọn sì sọ pé kí ló mọ yìí náà máa wọ tàwọn ẹ̀gbọ́n yín kò dájú pé ẹ gbádùn nítorí pé tàwọn ẹ̀gbọ́n yín tẹ̀ ń wọ náà ń wọlé kátẹ ló fi Ọlọ́run káyé fẹsẹ̀ Ọlọ́run sí yẹ̀yẹ́ torí pé ní tí wọ́n fẹsẹ̀ Ọlọ́run sí yẹ̀yẹ́ ó lè di kèfèrí yàtọ̀ sí pé bí n bá wá ń tako tó fi Ọlọ́run ọba ní àgbọ́dọ̀ tako iná ní kọlẹta sí kọlọmọsí wa lọ máa ní. Àmín ẹ jẹ́ kí a wo ìpè ẹyọ kan péré sí kó tó di pé a máa lọ ẹ lọ́wọ́. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ìbéèrè yín pápápá tó kọ yín. ìbéèrè mi ni pé ọjà kan mẹ́ta nǹkan béèrè. ee ẹ ọjọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́. àwọn jẹ́ ti financial help láti ọ̀dọ̀ tí a mọ̀ pé ó máa ń gba owó ní conventional bank bí àwọn ibi kankan yẹn ṣáàlì six financial help bí wọ́n fún yẹn lọ bí adé kankan bẹ́ẹ̀. aláìsàn yẹn lẹ́sẹ̀jì ni pé kí ni ìhà tí Islam tó kọ sí kéèyàn máa ta contraceptive àwọn oògùn tí ọmọ tó ti jẹ́ kí obìnrin olóyún tó bá níbàlòpọ̀ kí ni ìhà Islam kọ sí kéèyàn máa ta fún àwọn obìnrin àti kí ni ìhà Islam kọ sí kéèyàn máa ta oògùn ṣe àwọn family planning kankan yẹn. àti ẹgbẹgbẹ méjì ẹ̀ta. ọ̀dà ẹ̀wọ̀n bínú tó rí ọjọ́ tó ti lọ ni tó bá dìgbà mí insha Allah. alhamdulillah ẹni tí ẹ fẹ́ wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ hmm. ọlọ́run bọ̀ ọ̀bẹ yín pé kẹ́ ẹ béèrè iṣẹ́ tí ń ṣe hmm. àyàfi tó bá hàn sí yín hmm. wípé iṣẹ́ tí ń ṣe iṣẹ́ tí ọ̀tọ̀ ni ọ̀nà títí ń rówó ọ̀nà tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ ni owó ìlélówó rẹ̀ sórí eléyìí ẹ̀ gbọ́dọ̀ gbowó lọ́wọ́ rẹ̀ torí kò fi ọlọ́run ni pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹran ra yín lọ lórí dáadáa ni mọ̀ ra yín lọ lórí àìdá ṣe hmm. lè jẹba tó hmm. amẹ́ni kankan wàá bá yín fún ìrìpọ̀ bọ́ sínú ṣòro wọ́n fẹ́ kọ́ gbowó yìí kó fi máa bá bísíǹnẹ́sì rẹ lọ ẹ nídìí láti máa béèrè kí bọ́lá ti rówó yìí hmm. kí lẹ́ ṣe àdẹ́pọ̀ pẹ̀lú ìyànú. kò ní kan ṣe. tó bá dán ọ lójú pípé sẹ́tí ọ̀dà iṣẹ́ burúkú ni bí ajalè ajalè rówó ni dánadáná ni hmm. owó èlé ni máa ń gbà hmm. owó èlé ni máa ń jẹ so irú eléyìí wọn gbọ́dọ̀ gbà lọ́dọ̀ rẹ̀. tó wọn ní àwọn oògùn tí mọ́kóbìnrin ọmọ àjẹpọ̀ lóyún hmm. lẹ́yìn ìbálòpọ̀ sọ́tọ̀ pé kọjá pé àwọn máa ta so àbí àwọn oògùn tẹ́ pé wọ́n máa fi dá ọmọ bíbí dúró bóyá dìgbà kan àbí tí wọ́n máa fi dá dúró títí láéláé sọ́yẹ́ káwọn máa so àkọ́kọ́ ni pé sáǹfààní bẹ́ẹ̀ nù àwọn nǹkan yẹn hmm. ètò islam nǹkan tí máa ń wò ni pé tí nǹkan bá sáǹfààní àbáǹfààní rẹ̀ lọ́pọ̀ ju aburú rẹ̀ lọ kò sí kò sí tó burú àmọ́ tó bá pé ìnira rẹ̀ lọ bá pọ̀ jù àbí ìnira lásán ni gbogbo ẹ̀ islam ò lè fara mọ́ torí di eléyìí ó sì ṣe kọ́jọ́ pé gbàmí wa tóbìnrin ṣẹ̀ṣẹ̀ bímọ tó sì jẹ́ pé nǹkan ẹ̀jẹ̀ bímọ rẹ̀ ti dá wọ́n fẹ́ níbàálòpọ̀ pẹ̀lọ́kọ rẹ̀ àmọ́ wọn fẹ́ kó yín ó dúró nítorí pé ọmọ yìí ò ti jẹ ọmọ ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin lọ. Hmm. so eléyìí á jẹ́ pé tó bá lo orú oògùn yẹn gbà yẹn à ń bẹ́ lọ́nkọ́ má burú hmm. lópin ìgbà tó bá yẹ pé kò ní bí aburú mi fún hmm. nítorí pé ẹ lè lo oògùn ní ìsìn kọjá pé oògùn orí fọ́ ni kọ́ abínú ọ̀rùn. so tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ àjẹ́ pé bẹ́ẹ̀ ni so eléyìí á dùn bá naam uh, jazakumullahu khairan inshallah ibi tó ti la ọjọ́ mẹ́jọ náà ni a tún máa pàdé ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr oṣorodun ìgbàdébọ̀ rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ìṣànú ajé ogun ọ̀ṣọ́ tí wọ́n ti ń da àwọn ìbéèrè wa pẹ̀lú abu amina tí wọ́n dìjọ kọ́ wọ́rin wa ọ̀làdùnú bèlò ló kọ́ tèmi títí ọjọ́ mẹ́jọ ni mọ̀dágbé fún wa pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuh.